sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń Miliki lọ́wọ́lọ́wọ́ báyìí abala sinimá tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ni mo fẹ́ fún yín báyìí àwọn sinimá wo ló ṣẹ̀ṣẹ̀ jáde tí mo dẹ̀ mọ̀ pé mo gbóṣùbà fún wọn pé àwọn sinimá yìí wọ́n dùn dáadáa ni nítorí pé mo ti gbọ́ fìrìfìrì nípa àwọn sinimá náà orúkọ sinimá náà ni borderline borderline ta ló gbé sinimá yìí jáde ta ló kọ ta ló ṣe olóòtú rẹ̀ Yétúndé Adéríbigbé àwọn ni olóòtú sinimá Borderline ta ni olùdarí sinimá yìí títí jẹ́jẹ́ àwọn ló ṣe olùdarí sinimá yìí àwọn gbajúgbajà olóṣèré bíi Wùmí Tóríọlá Bọ́láńlé Nínálowó Bíọ́dún Ògúnbànjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá Borderline sinimá kejì tí mo mú wá fún yín náà ni àṣírí kádàrá ta ló kọ sinimá yìí ta ló ṣe olóòtú sinimá yìí olólùfẹ́ wa ọmọ wa òrékelẹ́wà Nike Idris àwọn ló kọ sinimá yìí ta ló ṣe olùdarí sinimá yìí Òkìkí Afọláyan ni àwọn gbajúgbajà olóṣèré bíi ọmọ bọ̀tí Fẹ́mi Adébáyọ̀ Sàlámì Ayọ̀ Adésànyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá àṣírí kádàrá sinimá kẹta tí mo mú wá fún yín náà ni My Pride bẹ́ẹ̀ ni My Pride ta ni olóòtú sinimá yìí Prince Adéwálé Luyek àwọn ni olóòtú sinimá yìí ta ni olùdarí sinimá yìí Òkìkí Afọláyan àwọn gbajúmọ̀ olóṣèré bíi Délé Odùlé Yínká Quadri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá My Pride. níkẹyìn mo fẹ́ fún yín ní movie thriller àṣírí kádàrá tí mo sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan pé Níkẹ́ Idris òun ló gbé sinimá yìí jáde títí jẹ́jẹ́ ló dẹ̀ darí rẹ̀ kí tiẹ̀ ní sinimá àṣírí kádàrá yìí wà nípa gan tó bá tiẹ̀ ti gbọ́ orúkọ rẹ̀ gan àṣírí kádàrá mm, ó ti ṣe àfihàn ara rẹ̀ ṣùgbọ́n nígbà tí mo fi ọ̀rọ̀ wá olóòtú sinimá ìlẹ́nu wò ní kedris pé kí tiẹ̀ ní sinimá ìdálé lórí gan wọ́n ní pé kí a má wo àgọ́ alágò ṣeré o nǹkan tọkọ̀ rọra sọ náà ni pé ká má wo àgọ́ alágò sáré tá bá rí ẹni báyìí pé ó ti ra mọ́tò ká má sọ pé torí pé à ọ̀rẹ́ mi ti ra mọ́tò ọ̀rẹ́ mi ti níyàwó ọ̀rẹ́ mi ti lọ́kọ èmi náà fẹ́ sáré ṣe ká dúró de àsìkò tí Ọlọ́run àṣírí kádàrá ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn movie thriller náà à ń bọ̀. You're welcome to the team. èmi àtajá àjọlájọṣepọ̀ ọlọ́run ò ní jọ́ ọlọ́run ò ní never. dáadáa gbogbo wọn tí mò ń lóde lórí ṣé ibi alásán ni. yóò wíyà. jire. máa bá yí ẹ̀ṣẹ́ pátápátá pé wọ́n gbogbo àwọn èèyàn wọ̀nyí dá ìmọ̀ will you shut up? are you insane? ẹ ká máa jayé o ẹ ká máa ṣayé. wọ́n bí mi sínú ìyà mo dàgbà sínú ìyà síbẹ̀ ìyà náà fi mí sílẹ̀. màmá náà kádàr mànà hùwà kádàr mànà àǹtà kádàr. yàrá. fìgbà kọ́kọ́ nílé ayé mi wọ́n tọ́lá ṣe rí yìí.